والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه ní òní ti ṣe ọjọ́ kẹrin nínú ọ̀sán Shawwal ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta hijra assalamu alaikum wa rahmatullahi wa barakatuh a sọ fún wa yìí pé ìmọ̀ra òpin sí méjì alẹ́ kan tó ń pè ní mànàwíyà èyí tó ní ìtumọ̀ òun ni ká mọ́ lọ́kàn kó tó di pé a mọ̀ lára ẹ̀wá rí mọ́ra èyí tí ń jẹ́ àlẹ́lọ́fà yẹn ìtumọ̀ tó ń máa ń tú òun náà ni rọ́fọ̀n ìhàdàfí wọ́n zọwọ́ lọ́lọ́kàbàs gbígbé ẹ̀gbìn kúrò àti kí dọ̀tí kúrò lára rọ́fún ìlàdà sí yẹn òun ni ká gbé kúrò ohun tí òun jẹ́ kéèyàn lè kírun bí ohun tí wọ́n bá jáde láwọn àyè méjèèjì ìtọ́ni àbígbẹ̀yìn irú ìmọ̀ra tá a ṣe fẹ́lẹ̀ yẹn lẹ́yìn ìgbà tá a bá ti táǹbà tán ní àlùwòbó àlùwòbó àwọn eléyàn ni pè ní hadathun asghar ẹ̀gbin tó jẹ́ kékeré ẹ̀wà rí ìtúnṣe kéèyàn ọwọ́ ẹ̀fọn wọn ló ń pè ní ẹ̀gbin tó jẹ́ ńlá kéèyàn ní jẹ̀nàbà ó fi hàn yìí pé rọ́fọ̀ hadath yẹn ń <clears throat> ní ṣe pẹ̀lú kéèyàn gbé ẹ̀gbin kúrò lára nìkan ìtumọ̀ kejì ta ní tọ̀hárà èyí onífọ̀rọ̀ àmọ̀yántú àpè ní zawadu khabas kíyàn mú ànìjàsá ìdọ̀tí kàmú kó lára kàmú kó lásọ kàmú kó láàyè ààrẹ omi ń bẹ lórí pé wọ́n fọ̀ ni lórí pé wọ́n fọ̀ ni omi ń bẹ lórí pé wọ́n wọ̀n mi sí ní bí ẹ̀jẹ̀ àìdù èyí tí ọ̀dà sàṣọ obìnrin omi ń bẹ tó ṣe pé wọ́n ń nù ni tó pe dandan láti nù àbí kan fi gbólẹ̀ ìbàtà sí ìgbẹ́ yìí a sì fẹ́ wọ kí wọn á kàn fi gbolẹ̀ ni tábà wá fẹ́ sùn mọ́ra ìgbà ìmọ̀ nígbà ọ̀nà alákọ̀ọ́lẹ̀ kí láti sùn mọ́ra omi omi òun ni mọ́ra òótọ́ fi wáyé omi yẹn kò tí ó lè ti wá ó lè jó lójú èyí tọ́lọ́mọba subhanahu wa ta'ala ti ń sọ̀kalẹ̀ fún wa. kalẹ̀ fún yín láti sánmọ́ kẹ́ ẹ lè fi sì mọ́ra àti nínú omi tá a lè fi sì mọ́ra omi òjò wà bẹ́ẹ̀. ọba adé náà lọ́gbọ́ wa àǹtọ́nù àmìnà sàmà ìmọ̀ àn tọ̀wúrọ̀ aṣọ omi tó mọ́ kalẹ̀ fún yín láti sánmọ́ omi òjò omi odò kò lè jẹ́ gbúdọ̀ bí àwọn ọkùnrin àbí lọ́sàtì kó mi yẹn nìyí kó bá tiẹ̀ chíńjì ó chíńjì ní chíńjì ìṣẹ̀dá rẹ̀ bó ti wà náà lọ́wọ́ kì í ṣe pé nǹkan kan ló kó sínú ẹ̀ torí wọ́n ti di ànábì léèrè sọlá àlùsọlá nípa ibùdó oníbẹ̀rẹ̀ ó ní àtọ̀húrù máa òhù àlìṣèlú máa ìtàtọ̀ omi ibùdó tó mọ́ ni ìwọ̀n tá a bá sì pa níbẹ̀ àbí ìwọ̀n tó bá kú bẹ́ẹ̀ àlè jẹ́ láì ní omi ẹ̀kọ́ nínú omi tá a lè fi sè mọ́ra omi ibùdó wa bẹ́ẹ̀ abomi odò kékeré kódà yìnyín gan bẹ́ẹ̀ torí pé wà nínú àdúrà kan táwọn ibi sọ̀rọ̀ àtàlà máa ń ṣe ìfẹ́ Allahumma sílẹ̀ mi mi ní kàtà ọ̀yà rẹ̀ àbí náà í ọlọ́run fọ̀ mímọ́ kúrò níbi àṣìṣe mi pẹ̀lú mi omi tọ́mọ́ ọ̀pá lè jí àti yìnyín ẹ̀dọ́rọ̀ àtòmí tútù so nígbà téèyàn bá rómi a lè lo nǹkan bíi ìtọ́sàn bíi pẹtrol àbípo àbóróró àbómi wàrà àbóyí ó bá wọn kí nìyí náà mọ nǹkan tó sì máa ń ṣàtìyàn lè máa tú báyìí àgbọ̀dọ̀ fi sì mọ́ra o téèyàn bá dúró mi báyìí ohun tó náà ni àtẹ̀yàmọ̀ nígbà tó bá dẹ́dà sọ yìí pé tí ẹ bá ní jàǹdà bàlára alam تجدوا ماء فتيمموا صعيدا طيبا قالوا سألوا لوني يبن ni ya متياوي لوني suku نكي كعبة سمارا ni مارا وفي سيلة نمارا توتو وميني tí ẹ bá ṣe pé èèyàn bá ṣe kí ni wọn tí èèyàn bá rómi ló tó ka wọn tí èèyàn ọ̀pọ̀lọpọ̀ àlọ aláǹtí rẹ tí wọn ń pè ní àṣẹyàwó wọn tó اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب